agbólóhùn tó ṣe yí pé ó dáa púpọ̀ ní tẹ̀gbẹ́ wọn fẹ́ káà náà ta jẹ́ mùsùlùmí ká máa jẹ́ ẹni tí ó máa ṣe gbólóhùn subhanallah walhamdulillah wàlá ilá ilọ̀lọ́ Allahu akbar lára àwọn gbólóhùn tó yẹ pé àwọn tá a jẹ́ mùsùlùmí yẹ pé wọ́n fẹ́ kí a máa ṣe ni gẹ́gẹ́ gbólóhùn tó yẹ pé ó ní ẹ̀san tó pọ̀ ni tá a bá kírun tán wọ́n máa fẹ́ ká ṣe gbólóhùn yìí náà tá a bá kírun tán kó máa jẹ́ nǹkan tó yẹ pé a twenty five àwọn afáà ní alẹ́ ṣe bẹ́ẹ̀ àyẹ̀tún sí láwọn ọ̀nà míì tẹ́ pé àwọn ìwà àyàtì náà tó gbà wá so gbólóhùn yìí ọlọ́run bá pa òṣìṣẹ́ láṣẹ pé kí ó máa jẹ tí ó máa sọ àwa náà kákọ́sí òṣìṣẹ́ ọlọ́run ọba lájẹ pé kí a máa jẹ ẹni tó ṣe pé yóò máa sọ gbólóhùn náà. wàkàfà bíhi bílùnú bí ìbàdíhi khabira. ọlọ́ni wàkàfà bíhi bízùnú bí ìbàdíhi kọ̀bírọ̀ ọlọ́mọ pé dábàá ti rí fìlì kàfá tó wà ń bẹ̀ yẹn ó ti máa ń kọ́mọ̀ fún fìlì tó bá ti jẹ́ fìlì kàfá kó jẹ́ pé báwo wà níwájú ẹ̀ báà tó wà níwájú ẹ̀ yẹn àlékún ni báà tó wà níwájú ẹ̀ yẹn dọ̀míìrù yẹn gangan ni fáìlì fún fìlì kàfá yẹn yẹn ni pé wákàfá bízùnú bí ìtọ́ ẹgbẹ́ wa lè pa báyẹn kó táwọn lè parẹ́ ó rí i pé kàfá nìkan náà ni ó bẹ́ẹ̀ torí pé wúwà máa wà nù kàfá yẹn náà wákàfá bì í bẹ̀dá wákà bí ayẹ wákàfá bí zùnú bí ìbáàdì ìkọ̀bí ìrọ̀ ó sì pé kàfá yẹn táwa ní fáìlì ibẹ̀ ó náà ní ọlọ́run ọlọ́run ọba yìí ọba tó ṣe wípé nǹkan kan ò pamọ́ fún ni kàfá kọ̀bí rọ́nù ọlọ́run ọba ti tó ní olùfúnni níròó bízùnú bí ìbáàdì gbogbo ẹ̀ṣẹ̀ táwọn ẹrú sí rẹ̀ ń ṣẹ̀ pátá yẹnyẹn kò sí tó wà wọn bẹ́ẹ̀ ọlọ́run bá ìkẹ́kọ̀ọ́ pamọ́ fún un gbogbo kan tí àwọn tó jẹ́ àwọn kèfèrí tí wọ́n ń ṣe fún ìṣọ́ ọlọ́run kò pamọ́ fún ọlọ́run ọba gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ pátá yẹnyẹn ọlọ́run ọba mà so látara bẹ́ẹ̀ ọlọ́run bá sọ fún ìṣẹ́ rẹ̀ pé kó fi wọ́n lẹ̀ ọlọ́run ọba yìí o káfà kọ̀bí ìrọ̀n bízùnú bí ìbáàdì tí ó sì máa ṣàlàyé fún un kó ló máa ṣàlàyé àwọn ẹ̀ṣẹ̀ tí àwọn tí wọ́n jẹ́ àwọn ẹrúsìn ẹ̀sìn ọlọ́run ọba mọ gbogbo ẹ̀ṣẹ̀ táwọn ẹrúsìn sìn padà yẹn ọba ni mo mọ gbogbo ẹ̀ kó yẹ kí wọ́n ọlọ́run ọba ọmọ bẹ́ẹ̀ tí ọlọ́run ọba dẹ̀ máa san kálukú lẹ́sàn àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ náà. alladhi khalaqa as-samawati wal-ard وما بينهما في ستة أيام ثم استوى على الأرش الرحمن الرحمن فاسأل به خبيرا ọlọ́ni àlẹ́dí kọ́lákọ́ sàmáwáti wà láàrúdọ̀ wà máa bàyìnà wùmá fi sittati ayyam. ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا ọlọ́ni alladhi khalaqa samawati wal ard ọlọ́run ọba yìí òun náà ni ọba ló ṣe yí pé òun ló dá sánmà ọlọ́run ọba yìí wal ard ọlọ́run ọba yìí lẹ́nu tó dá ilẹ̀ ẹlẹ́yìí tabawókè wa àárí sánmà ń bẹ ọlọ́ba ló lòún dáa ààrẹ nìyẹn kan kó jáde pé òun lòún dáa lágbàdo ọlọ́ba ti sọ pé òun lòún dáa tabawo sàlẹ̀ wa àárí ilẹ̀ ẹlẹ́bẹ̀ ọlọ́ba ní òun lòún dáa àti ìrẹ́ni kankan kó jáde kó sọ yí pé òun àwọn nǹkan wọ̀nyí ọlọ́ba nìkan náà ní sàfitì ẹ̀ sí ara rẹ̀ ọlọ́dún wa ni wà máa bẹ́ẹ̀ náà wù mọ́ ọlọ́ni ti bẹ láàrin sẹ́mà àtìlẹ́lẹ̀ àwa náà tá a jọ mi èèyàn ajẹ́ kan nù kan ti bẹ láàrin sánmà àti lẹ́lẹ̀ àtàwọn kan tó dẹ́rù bá tún dá síbẹ̀ bàtà yanyan ọlọ́ba ló lò ń dá so àwa tá a jọ mi ènìyàn ẹlẹ́kùn tí ìjáde wa tó sọ pé òun ló ń dá wa bí kò sí pé ọlọ́run nìkan náà ló ń kílèmù yìí pé òun ló ń dá wa a sì rí ẹnì kankan tó wá jẹ́ pé ó takò ọlọ́run ọba náà. في ستة أيام ثم استوى على العرش Ọlọ́run bá lóun dá àwọn nǹkan wọ̀nyí láàrin gbèdéke ọjọ́ mẹ́fà àti ṣàlàyé léyìí fún wa Ọlọ́run ọba dá sánmọ̀ láàrin ọjọ́ méjì Ọlọ́run ọba dá ilẹ̀ ẹlẹ̀ láàrin ọjọ́ méjì gbogbo nǹkan tí ó máa jáde lẹ́ẹ̀lẹ́ pátáyányán gbogbo àwọn àlùmọ́ọ́nì tí ó máa wà nù lẹ́ẹ̀lẹ́ pátáyányán Ọlọ́run bá ní kí wọ́n máa wà níbẹ̀ láàrin ọjọ́ méjì bọ́lá ọba ti dá gbogbo sánmà àti lẹ́lẹ̀ àti nǹkan tí ń bẹ láàrin ilẹ̀ láàrin ọjọ́ mẹ́fà rèé gẹ́gẹ́ bí àwọn àyà kan nínú Al-Qur'ani Karim gẹ́gẹ́ bí ó ti júwe eléyìí fún wa tẹ́gbẹ́ tá a bá lọ síbẹ̀ náà a máa rí àwọn àyà yẹn tẹ́gbẹ́ wọ́n ti ṣàlàyé gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa ọlọ́lẹ́yìn gbàdúrà wọn parí eléyìí tán ọlọ́run bá ṣe ní gbèdéke àárín ọjọ́ mẹ́fà àwọn ẹ̀mọ́ ṣe mistake nígbà eléyìí àwọn ẹ̀kọ́ tí wọ́n ní pé ọjọ́ tó wà lórílẹ̀ ayé ọjọ́ ó jẹ́ méje ni ọ̀rọ̀ ni ọjọ́ keje ọlọ́run bá wá fi sinmi òun náà wọ́n ń pè ní ọjọ́ ìsinmi eléyìí ọlọ́run bá kò sinmi kankan ọlọ́run wà mọ́mọ́ sanami lùgùd ọlọ́run bá ní rírẹ̀ kì í ṣẹlẹ̀ sí àwọn ọlọ́run ọba láàrin gbèdéke ọjọ́ mẹ́fà kó lè bá yẹ̀yàn mí ènìyàn kẹ́ lè bá àmọ́ gbèdéke yẹn ọlọ́run fi mú wá sọlọ́run bá fi ń ṣàlàyé fún wa láàrin gbèdéke ọjọ́ mẹ́fà tùbàdàn òun náà ló tó di pé òòrùn àtòṣùpá ọlọ́run bá dá síbẹ̀ ìgbàlẹ́ náà tó wá mọ̀ pé ilẹ̀ ń sú ilẹ̀ ń mọ́ láti wá ní àwọn ọjọ́ ọlọ́run bá sọ gbèdéke tó fi dá wa tó fi dá sẹ́mà àti lẹ́lẹ̀ pé ó jẹ́ gbèdéke àárín ọjọ́ mẹ́fà ọlọ́run máa ń ṣàlàyé fún wa so ká má wàá sì gbọ́ yé pé ìbàdàn ọjọ́ tí wàá jẹ́ méje láyé ó fi ọjọ́ ẹlẹ́ẹ̀keje ọlọ́run bá wàá lò ó wàá fi jẹ́ nǹkan tó pé ó fi sinmi àwọn afáàní èèyàn gbọ́dọ̀ sí eléyìí gbọ́ ọlọ́run wàá mọ́ mọ́ sànà mi lùgùn ọlọ́ni ìsinmi ò gbáwọ̀ ọlọ́run ọba mú ọlọ́ni látàkùsù sínà tó ń wàlà náà ọlọ́ni ẹni tó jẹ́ ọlọ́run ọba o ọlọ́run ọba yìí ṣe lóṣè pé ògbé tiẹ̀ máa ta ni àbí ó tiẹ̀ wá sọ fún tiẹ̀ wá fẹ́ sùn eléyìí jẹ́ nǹkan tó pé máa ṣẹlẹ̀ sí ọlọ́run ọba rárá káde wàá wá sọ nípa sísinmi ọlọ́ni eléyìí ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run ọba sọlá ọlọ́run súnmọ́ sítáwà alal arsh ọlọ́run ọba yìí ó wá jẹ́ ọba tó ṣe yí pé ó lé téńté sórí àga arṣu ọlọ́run ọba lára àwọn gbólóhùn kan ló jẹ́ yí pé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn lónìí tí wọ́n ti jẹ́ pé ó jẹ́ nǹkan tí wọ́n jiyàn lé lórí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ pé wọ́n tún wá lọ yí padà àwọn kan gbà yìí pé súnmọ́ sáwà alálẹ̀ arṣì pé ọlọ́run ọba ó wá lágbára lórí àga àlẹ́ arásì wọ́n ní ìstáwà yẹn ni pé ọlọ́ba wa jẹ́ tó ní agbára lórí àga àlẹ́ arásì àwọn afáàní àgbọ̀dọ̀ túmọ̀ eléyìí bẹ́ẹ̀ ọlọ́ba ló súnmọ̀ dẹ́n ó ní pé lẹ́yìn ìgbà náà bá parí dídá sẹ́mà àti ilẹ̀ ẹlẹ́tàn kí ọlọ́run ọba ṣe ọlọ́run kí ni ó ìstáwà alálẹ̀ arṣì wọ́n ní ọlọ́run ọba ní òun lé téńté sórí àga àlẹ́ ìyẹn náà ni nǹkan kan ní bọ́lọ́wọ́ ọba dá tí ń jẹ́ àríṣù ọlọ́run ọba ọlọ́run bá lóun létete sórí ẹ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí ìgbàgbọ́ tá a máa ní náà ni pé ọlọ́run ọba bó ti ṣàlàyé fún wa ìjẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni láti máa nígbàgbọ́ sí i àwa ni máa wá ìtumọ̀ rẹ̀ tẹ́ bá léèyàn lé tẹ́ bá ní ọba dúró lórí àga rẹ̀ àwọn náà ti mọ̀ nǹkan ní gbé kéèyàn dúró lórí àga rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba yẹn ọba tá a rí ni ìgbàlá kan máa ní ni pé àwọn afá ni pé àlìsí ìwà àwùyẹ o nǹkan tí gbogbo wa mọ̀ ni pé tẹ́ bá léèyàn dúró sórí àga wà lámà bẹ́ẹ̀ ṣùgbọ́n bóyá ọlọ́run bá ti wá ṣe wọ́n ní kẹ́ni ẹ̀kọ́ olè mọ́ ó wà méjì hù torí pé àdánlọ́wọ́ bá mà so wàlẹ̀ ìmọ̀nù bí ìwà àjìbù so ká ní ìmọ̀nù nípa ìdúró lọ́dọ̀ ọ̀rọ̀ bá dé sórí àgàlẹ̀ ara ṣùgbọ́n ọlọ́run bá ti fún wa ní ìrònú kùránì yìí o agbọ́dọ̀ ní ìmọ̀nù sí agbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí i wọ̀sọ̀hálù aníhùbíyà ká máa béèrè wípé afẹ́ mọ́bọ́nà ọba gangan ti ṣe lórí àríṣọ ọlọ́run ọba ìmọ̀ jẹ́ ìmọ̀ ṣe nǹkan tẹ́gbẹ́ àwọn sọ àbáwò ṣe lé níwájú ìṣọ ọlọ́run so a gbọ́dọ̀ ṣọ́ra fún irú àwọn irú béèrè bẹ́ẹ̀ ká ní ká àdìsí ọlọ́wọ́n ọba ó fi gbogbo ọlọ́wọ́n ọba dání nìyẹn tí ẹ bá ti jókòó lórí àga ó fi àga yẹn ló gbé ẹni yẹn dání so omi ìpè ọlọ́wọ́n ọba ní ó ní bùkátà sí àga yẹn láti jẹ́ pé kó gbé òun dání nìyẹn so ọlọ́wọ́n ọba yìí ó lè dúró sórí ẹ̀ láì pé láì ṣe yí pé ó rí láìlè lórí ọlọ́wọ́n ọba ọba tó pé òun ní ó kẹsàlàyé fún wa pé ọlọ́wọ́n ọba wà ní òkè sẹ́mọ̀ pátá yẹ́yẹ́ ọlọ́run bá wà so wọ́n jẹ́ kọ́ yẹ wá yí pé sẹ́mọ̀ táwọn owó yìí o lẹ́yìn ìgbà a bá kọjá sẹ́mọ̀ méjèèje tán so ọlọ́run bá jẹ́ kí ó jẹ́ pé àwọn kankan rẹ̀ kọ́ ọlọ́run bá tún ṣe sí òkè rẹ̀ lọ èyí tó jẹ́ pé ó láàsì síbi ọ̀dọ̀ ọlọ́run bá tán yẹnyẹn òun náà ni àríṣù ọlọ́run lẹ́yìn àríṣù yẹn lọ́lọ́run bá wà lókè so ọlọ́run bá kọ́ pé òun wà ní òkè téńté ọlọ́run máa lọ́wọ́ kàn ní òkè pètètè rẹ̀ so ọlọ́run máa ń ṣàlàyé eléyìí fún wa ìka àánú òde jẹ́ ẹni tí ó ní gbàgbọ́ sí ntọ́lọ́run bá ń ṣàlàyé fún wa ọlọ́run bá ní ká mọ̀ wípé o ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó dá sánmà àti ilẹ̀ ẹlẹ́tàn ọlọ́run ọba yìí ìsítáwà alàlẹ́ àrùsì ọlọ́run ọba wa sórí àga àlẹ́ láyé náà ni ku ìdajì àdìsí kan wà lẹ́ pé ìdajì òru ìkan wà nígbà tó òru bá ti di pé ó dá sí mẹ́ta tó kù ìdá kan tó jẹ́ ìdá kẹta tó gbẹ̀yìn ọlọ́run bá máa wá sí sánmọ̀ ilé ayé tí ó máa béèrè pé ta ló tọrọ àforíjì kó ọlọ́run bá foríjì ta ló béèrè nǹkan kó ọlọ́run bá ṣe fún un sọ ọlọ́run bá máa ń ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ ọlọ́run bá máa ń wá bẹ́ẹ̀ so àwọn tá a jẹ́ mùsùlùmí à ń lè gbàgbọ́ sí àdìsí náà kẹ́bùsọ̀ ọlọ́run tí wọ́n jẹ́ àwọn alùsùnà ọ̀dì jama ṣàlàyé fún wa pé àwọn alẹ́ ọgbẹ́ ọ̀rọ̀ ẹ̀ sẹ́mọ̀ tí wọ́n bá ti lè wá sí sẹ́mọ̀ ilé ayé omi ìpè gbogbo sẹ́mọ̀ ti kú ọlọ́run ọba jọ nìyẹn wọ́n ní àgbọ̀dọ̀ nígbàgbọ́ ní eléyìí ọlọ́run ọba ìhun ló dá gbogbo àwọn nǹkan ìpátá yẹnyẹn tí o tó bá gbọ́ bóun ṣe nǹkan kan bẹ́ẹ̀ àmọ́ nígbàgbọ́ sí i pé ìtọ́lọ́run ṣe nìyí bóun ti wọ́n ń ṣe á ní àmọ́ bí ti ń ṣe so tó pé kò fi hàn wọ́n tó pé àdọ́lọ́run ọba mọ̀ àmọ́ bó ti rí so nǹkan lẹ́yìn ọba dámọ̀ téèyàn bá mọ́bó ti rí tẹ́ bá lóyìn nǹkan mi fún yẹn gbà mí ìgbà bí àdẹ́gbẹ́ tí fóònù ọba tí ìdè tẹ́ bá lóyìn pé kinní kan wà pé ẹ̀yọ́ mọ̀ sọ̀rọ̀ ń bì wọ́n dẹ̀ mọ̀ gbọ́ ní eh, wọ́n mọ̀ gbọ́ nínú ìmọ̀ àwọn ẹ̀yọ́ pé ah kò lè ṣeé ṣe láéláé so ṣùgbọ́n má lóya ọlọ́run bá ní káwọn èèyàn mọ̀ rí pé nǹkan tí ò lè ṣeé ṣe ó ní nǹkan tó ṣeé ṣe tẹ́ bá láwọn Ah, kò lè ṣeéṣe láéláé ọ̀rẹ́ ọlọ́run bá ní pé kí ni o káyọ̀ máa rí pé nǹkan tó ṣe ṣe so ọlọ́run ọba tó ní kí nǹkan kékeré àwọn nǹkan báyẹn táyà tó kébẹ́ kò lè ṣeéṣe kọ́ máa di nǹkan tó ṣeéṣe so nípa tọ́lọ́run ọba náà àbí ká máa ṣe kí ni o ká máa nígbàgbọ́ sí pé àmì nǹkan ọlọ́run ọba ń ṣe torí pé àrùn ọlọ́run ọba yẹn àmọ́ bí ti ń ṣe tó bá ti wá fún wa ní ìròǹpa rẹ̀ á máa jẹ́ tí ó máa nígbàgbọ́ sí ọlọ́run ọba yìí o ọba tó jẹ́ pé ó lé téńté sórí àga arṣu ẹ̀yìn ọlọ́run wa ní araman fàṣẹ alibi kọ̀bírọ̀ so àwọn tó jẹ́ àwọn àpá onítẹ̀fsir so wọ́n wò yí pé gbólóhùn araman yìí wọ́n wò yí pé ta èwo gangan ni gbólóhùn tí ó máa lọ bá àwọn kan gbà yìí pé ó dájú òtítí ẹ̀ ni àwọn kan gbà yìí pé áyù tó ti wà níwájú lọ́run lọ́run òun náà ní gbólóhùn náà lọ bá àwọn kan máa kà pẹ̀lú ẹ̀wọ̀n àwọn kan máa kà pẹ̀lú dómà so arahman ọlọ́run ọba tí ń jẹ́ arahman ọba tí àánú rẹ̀ pọ̀ lórí gbogbo ayé òun pè ní arahman ọlọ́run bá wa ní pé ẹjọ́ jẹ́ arahman yìí o fásẹ́ alibi yìí kọ̀bí so wọ́n wá ní fasal aniu wọ́n ní bìí yẹn nǹkan tó máa túmọ̀ sí ni pé fasal aniu tó o bá fẹ́ mọ̀ nípa arahman fasal aniu kọ̀bírọ́n lọ béèrè lọ́wọ́ anamisa salama ní òṣìṣẹ́ ọlọ́run bá gẹ́gẹ́ bá mi kẹ́sì sọ fún wa pé kọ̀bírọ́n ẹjọ́ lọ rí fáàbà olóòní kí ni o òjíṣẹ́ ọlọ́run ọba béèrè lọ́wọ́ ẹni tó ní mímọ̀ nípa ọlọ́run so tó bá lọ béèrè nípa ẹnìkan ò lé nímọ̀ nípa ọlọ́run tán nípa sàlám wọ́n nítorí pé kí ni o kò sẹ́ni náà tí ó ní mọ̀ nípa ọlọ́run ọba tí ó wà á jẹ́ tó ṣe pé tó wà nígbà gẹ́gẹ́ bí àníbi sàlám tó pé òun ni ẹrú rẹ̀ òun ni òjíṣẹ́ rẹ̀ òun náà ló jẹ́ sayyidu waladi adam alal itlaq fi dunya wal akhirah òun ni ọ̀gá gbogbo ọmọ adam láyé àti lálẹ́ kìámà so òun kò dẹ̀ ní sọ̀rọ̀ alẹ́ àwa kò ní fi afẹ́ inú sọ̀rọ̀ inú wa ilà wa yù hà àbí kó jẹ́ pé kí ni o ìdí ò bá sọ òdodo ni so ọlọ́run máa ń rí pé ẹjí ò bá ti wá mọ ọlọ́run ọba inú àwọn tó jẹ́ àwọn kèfèrí ọlọ́ni arahman so àwọn tó jẹ́ àwọn kèfèrí a máa tako gbólóhùn arahman tó yà ń bọ̀ wá kà nínú ayà yẹn ní ọ̀la pé arahman yìí o tẹ́yìn tẹ́ jẹ́ kèfèrí tẹ́ ń tako òṣìṣẹ́ ọba sọ pé òṣìṣẹ́ ọba ni ẹ̀kọ́ ń kọ ọlọ́run lẹ̀ pẹ̀lú bismillahir pé rahman wọ́n ní mọ́kọ fún wa so nítorí wọ́n máa ń kọ jẹ́dẹ̀ẹ́ ni pé bísímíkà làhùnmá dọ́dọ̀ tó wọ́n tó tún wọ́n máa ń kọ jẹ́dẹ̀ẹ́ wọ́n ní kó kọ tí ń jẹ́ rahman so àwọn tó jẹ́ àwọn kèbèrè takò rahman fojúsọ ọ̀rọ̀ wa ni pé rahman yìí o tẹ́ bá fẹ́ mọ̀ nípa rẹ̀ kí ni o fasal anihu kí ni ọ ẹ nípa tí ń jẹ́ rahman ẹ lọ́wọ́ kí ni o kọ̀bí ìrọ̀ olùfúnni ní ìró olùfínírò kan yóò ní pé kí ni o ẹni tó jẹ́ olùfínírò ti ń sọ fún yín nípa wáàyí ti ń sọ̀kalẹ̀ láti sánmà pé ẹ lọ jẹ́ ẹni pé yóò béèrè nípa rẹ̀ kẹlẹ̀mọ́ nípa ọlọ́run ọba dáadáa so òṣìṣẹ́ ọlọ́run ọba òun náà ni ó ṣàlàyé ọlọ́run ọba fún wa òun náà ṣàlàyé ọlọ́run ọba fún wa through Quran ló jẹ́ pé gbogbo nǹkan táwọn rí ìpátá yẹn yẹn ẹ wo iṣẹ́ ọlọ́run ọba bó ṣe ọba ti ń ṣàlàyé fún wa pẹ̀lú pé kí ni oníwọ́sọ wáàyí ẹ̀ kalẹ̀ fún látọ̀dọ̀ Jibril ọlọ́run gangan náà jẹ́ kọ̀bíir jìbìrì náà jẹ́ kí ni o kọ̀bíir òṣìṣẹ́ ọlọ́run bá náà jẹ́ kí ni o kọ̀bíir ẹgbẹ́ àwọn afọ́tẹ̀ sí àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́run ní kọ̀bíir àwọn akẹ́kọ̀ọ́ jìbìrì ní kí ni o kọ̀bíir akẹ́kọ̀ọ́ àlẹ́bí náà ní kí ni o kọ̀bíir so àwọn mẹ́ẹ̀ẹ́dá yìí àwọn ni ó lè fún wa ní ìrò so challenge náà tí ìròyìn wa gbà dọ́dọ̀ tiwa ọ̀dọ́ ni pé kí ni ọ̀dọ̀ anamisa salam nígbà dọ́dọ̀ wa so mo lọ́sọ̀rọ̀ bá sọ fún ẹnu kùránì pátá yẹ́yẹ́ nípa ọlọ́run ọba kò sẹ́ni ẹ̀fẹ́ ló Ah, àti ìrẹ́ni ẹ̀gán ló ti ta kò rí pé ìtọ́lọ́run tó ti sọ́nà máa ń sọ bọ́ ọlọ́run yìí o kò rí bẹ́ẹ̀ inú ọ̀rọ̀ rẹ̀ náà tó bá sàrẹ̀ fún akébọ́ lọ́run ti rí nìyí àwọn àgbà pé bọ́lọ́run bá ti rí gẹ́lẹ́ náà nìyẹn tó bá lọ́run bá ní nǹkan kan àlọ́ lọ́run bá ní tó bá lọ́run lọ́run ní nǹkan kan àlọ́ lọ́run ní. so wo àwọn kan báyìí la gbọ́dọ̀ jẹ ẹ̀dọ́ ṣe yí pé a ní gbàgbọ́ nínú rẹ̀ so ilé ìdèbí tí ọlọ́run bá fún alágbára ní láti sàlàyé ní òní so kí ọlọ́run bá kí ó gbà ní ìbádà fún wa ọlọ́run kó jẹ́ kí a rí ẹ̀san lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ìtì àgbọ̀ yìí àbẹ̀ ọlọ́run bá kò sí nìkan tá a fi rí yọrọ mẹsẹ nìkan tá a fi rí yọrọ wọn subahana kala ma bẹ an bí aṣáájú aláìlá ilá an astaghfiruka wa atubu ilayk. bá ti wà ní àsìkò Laylatul Qadr kí lá máa sọ Allahumma innaka afuwwun karimun tuhibbul afwa fa'fu anni. so gbólóhùn yìí ó máa jẹ́ gbólóhùn kan tẹ́ pé a máa sọ so ìbàdàn bá ti rọ̀ wá lọ́rùn ni a máa sọ so kì í gbogbo ìgbà náà ni yóò jẹ́ nǹkan tá a máa sọ ṣùgbọ́n a kàn jẹ́ kó jẹ́ pé yóò pọ̀ ní nǹkan tá a sọ gbàtà abára yẹn náà níbẹ̀ akínú tán àlèmọ́sọ́mọ̀dá yẹn náfìlà lọ́wọ́lọ́wọ́ nísì àlèsọ́mọ̀dá ń ka Quran lọ́wọ́lọ́wọ́ so náfìlà yíyàn lára nǹkan tá a máa ṣe ń bẹ̀ náà ni a ka Quran lára nǹkan tá a máa ṣe ń bẹ̀ náà ni so lẹ́yìn gbàtà bá ti wá rí pé a ti ṣe àwọn nǹkan tá a fẹ́ ṣe yẹn tán tó yẹ kó lè occupy mind wa a wá ṣe a máa jẹ ẹ̀ẹ́dẹ́gbẹ́ a máa sọ gbólóhùn yẹn so a máa rí pé à ń sọ kìlá ìyẹn ni pé ká jókòó ká tó máa sọ so a lè jẹ́ pé à ń ṣe nǹkan kan tá a ti a máa sọ a lè máa jẹ́ pé à ń ṣe nǹkan kan lọ́wọ́ bóyá à ń ṣèpalẹ̀mọ́ inú ilé à máa sọ abẹ́sẹ̀ nǹkan kan à ń sọ sóhùn bá ti mọ̀ sọ gbóná yìí ìgbàlọ̀ kìí dandan bí kọ́yẹ́ bá ẹsẹ̀ jókòó àwa sọ di àdúrà táwa pàtẹ sùn báyìí lórí tó kò sì dandan bẹ́ẹ̀ òní àbá ti kírun tán ẹni ṣe bíi mẹ́ta nígbà tí kírun tán yẹn tí ọdún dídé lẹ̀ yóò tún máa sọ nígbà tí a bá tún ráyè láti sọ sọ̀rọ̀ náà àlọ́. sọ wọ́n bẹ̀rẹ̀ pé àárín ọjọ́ mẹ́fà àtọ́lọ́wọ́n bá sára yìí so ìtàwọn afáà ṣàlàyé náà ni pé ọlọ́run bá pè lọ́jọ́ mẹ́fà ọlọ́run bá fún wa yẹn pé ọjọ́ mẹ́fà tọ́lọ́run bá lóun fi dá sánmà àti ilẹ̀ ẹlẹ̀ wọ́n ní ọlọ́run bá kọ́kọ́ dá ilẹ̀ ẹlẹ̀ lẹ́yìn ló dá sánmà ọ̀dálẹ̀lẹ̀ lọ́jọ́ méjì lẹ́yìn ló padà lọ dá sánmà lọ́jọ́ méjì lẹ́yìn ló padà wá sílẹ̀ ẹlẹ̀ wá dá àwọn kan sílẹ̀ ẹlẹ̀ máa máa lò ọlọ́run bá ṣe wá dá síbẹ̀ so láàrin ọjọ́ mẹ́fà yìí náà àwọn afágbàgbé ọlọ́run dá gbogbo nǹkan pátáyányá àwọn tó kù ọlọ́run bá kan ló kún fáyà kún sá ọ̀pọ̀lọpọ̀ wọn ni àádájọ́ mi ènìyàn àádámọ̀ ọlọ́run bá dá nígbẹ̀yìn àsìkò ọlọ́run bá fẹ́ fi dá gbogbo nǹkan pátáyányá so gbogbo ọlọ́run bá wá dá yìí ọjọ́ mẹ́fà yìí wá nìyí ọjọ́ lọ́dọ̀ ọlọ́run ọba àwọn kan pè ní one thousand years olóyìn lọ́dọ̀ ọlọ́run ọba àwọn kan pè ní fifty thousand years lọ́dọ̀ ọlọ́run ọba so àwọn kan pè ní eh, eh, ọjọ́ mẹ́fà yìí nǹkan náà wàá fáwọn ni pé kọ́dírù àyàmì dúníyà ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jáwọ́ ìdúró làmá ìtọ́ wọn pé ní òdiwọ̀n ọjọ́ ilé ayé òun náà ni wọn ọlọ́run máa fi ṣe àwọn nǹkan wọ̀nyí so lọ́wọ́ máa fi dá nǹkan tó fẹ́ dá ọlọ́run bá kápá bẹ́ẹ̀ kọ́ sọ pé kún fáyà kù ọlọ́run bá kápá bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá kàn wọ́n pé ọlọ́run bá ń dá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn lọ́wọ́ bá kọ́ wa ní pé tí ẹ bá fẹ́ ṣe nǹkan o pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn wọn ṣe nǹkan ọlọ́run bá fi ń ṣe báyìí ọlọ́run ẹ̀ tí wọ́n bá padà wá àwọn kan wọ́n bá wá padà wá dá tẹ́gbẹ́ kúbà kọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ àtàmì ń dá wọn àwọn màláíkà ọlọ́wọ́ ní kọ́ máa ọlọ́wọ́ dá ìmọ́lẹ̀ nǹkan náà bá dá ọlọ́wọ́ ní kó di àwọn màláíkà àwọn màláíkà dẹ pọ̀ lọ tẹ́lú jẹ́ àwọn ọmọ èèyàn lọ sọlọ bá dá wọn kan oríṣiríṣi nǹkan pẹ̀lú kó fáyà kún sọlọ bá ní kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́ba kan dá wọn yẹn ó kàn ṣe wọn bẹ́ẹ̀ so àwọn ọmọ èèyàn ló fi jẹ́ pé dídá tiwa gan tún kéré bàbá lọ́ba dá wa lókè àsìkò tó ń fi dá wa kéré sí àsìkò tó ń fi dá wa lókè so kálíbà àmọ́ títóbi àwọn ọlọ́run bá ti dá síwájú lọ so àwọn kan wà rẹ́gbọ́lọ́ bá ti dá àríṣù ọlọ́run ọba ọlọ́ba náà ló dá kọ́lámù ọlọ́run ló dá gbogbo àwọn àríṣù ọlọ́run ni wọ́n tóbi jù lẹ́lẹ́ àti sẹ́wọ̀n ìlọlẹ́ nílọ́kulò ọlọ́ba yìí làwọn pẹ̀lú kún fáyà kún un so káwọn èyí kílẹ̀ lẹ́wọ̀ káyì káwọn èyí pé sẹ́mà tẹ̀lé wa sọ pé ẹ̀jẹ̀ gbọ́dọ̀ba ẹgbẹ́ òǹda láàrin ọjọ́ mẹ́fà àwọn àga tó jẹ́ pé àríṣù ọlọ́run ọba kùrìsíyù ọlọ́run ọba òun nígbà téèyàn mú sẹ́mà tilẹ̀ téèyàn bá pa gbogbo ẹ̀ pọ̀ nígbà téèyàn mú owó kọ́ìnsì téèyàn dà sínú onínú pápá bẹ́ẹ̀ lọ sínú desert tó dà síbẹ̀ gẹ́gẹ́ téèyàn ò ní rí kọ́ǹsì yẹn láàrin bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni sọ́mà tẹ́lẹ̀ ti jẹ́ láàrin kùrìsíwù náà wá dàbẹ̀ níbi àrùsù ọlọ́run ma ọlọ́run bọ̀dọ̀ ẹgbẹ́ òun lo àsìkò kankan kó tó dá kùrìsíwù kò lásìkò kankan tó dá àrùsù ọlọ́run ọlọ́run kan dà pẹ̀lú kún fún ẹ̀kú so káwọn lè nígbàgbọ́ pé ọlọ́run bá ọkàn ṣe bẹ́ẹ̀ lásán ni kéèké bọ́yá ó wá ní nǹkan kan pé ó ti wá dẹ́ ìlọ́dọ̀ pé ó wá gbé títóbi pé ọlọ́run bá kàn jẹ́ kálíbà mọ títóbi tí mẹ fún sẹ́mà àti lẹ́lẹ̀ àti káwọn ọmọ èèyàn lè bá mọ́ jọra wa lójú káwọn mọ̀ pé àwọn eléyìí o ọlọ́run bá lo àsìkò púpọ̀ fún wọn láti dá wọn ju bí ó ti dá wọn kan ṣùgbọ́n ọlọ́run ọlọ́run. ọlọ́run kọ́ náà nìyí pé nípa ẹni tó ń ṣe dáwà nípa ẹni tó ń ṣe dáwà pé tó yẹ pé ó tún wá ní àwọn ìwà kan tó jẹ́ pé ó máa ń bínú púpọ̀ ìbínú nìkan mọ̀ pé ọlọ́run bá dá mọ́ àwọn èèyàn ni òṣìṣẹ́ ọlọ́run bá ní pé ìnáma bu ìsọlẹ̀ ta mímọ makari mọ àkàlà ọlọ́run bá gbé mi dìde nítorí wípé kí n lè bá a kọ̀m̀plìtì lára àwọn èèyàn àwọn àwà tó dáa àwọn èèyàn kan náà dábìsọ ọlọ́run bá dé bá wọ́n mú àwọn àwà kan tó kù díẹ̀ káàtó ṣùgbọ́n òṣìṣẹ́ ọlọ́run ọba látara bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba padà di

lẹ́yìn ọgbà náà ni pé kó sàlùwàlà làwọn mẹ́tọ̀ tó fún un so ẹ̀dọ́ ẹ̀kọ́ bá ní àníyàn pé òun fẹ́ kọjá pé kí nǹkan yẹn ó kúrò lára àwọn so yóò lo àwọn mẹ́tọ̀dù àti kó bẹ̀rẹ̀ pé kí tí ẹ̀ bá ń bínú o kí ni nǹkan tí wọ́n ní kéèyàn ó máa ṣe so nǹkan náà ni kó máa ṣe yẹn òní àwọn máa jẹ́ pé kí ni o òní àwọn padà máa lò sọlọ́wọ́ bá dá àwọn èèyàn lóríṣiríṣi ìbínú ni ọlọ́run Sobet but ẹ̀sìn ó kàn wá kọ́ńtú ẹ̀ lára èèyàn ni so ló fi jẹ́ pé àìdọ́lọ́ bàbá dámọ̀ ọlọ́run dámọ̀ kálukú wa ibi tí kálukú wa tá a fi sí kò sẹ́ni kankan tí ò ní tí ò ní ibi tó fi sí tí ò ní weak point ti ẹ̀ ó ti níbi tí kálukú wa jẹ́ ibi tá a fi sí kò sẹ́ni náà so but ẹ̀sìn wa wá láti jẹ́ pé kó tó wá jẹ́ tó yẹ pé kó wá tún wá ṣe so ẹni ẹni sìn báyìí bóyá òun gangan ẹlòmíràn máa ń ṣe dáwà tí ó ríra rẹ̀ lẹ́nu tó ṣe pé èèyàn ò lè control ibi tó máa ń ibi tó máa ń jẹ ibi tó máa ń jẹ kinní nù yẹn tí èèyàn bá ti lè wà báyẹn èèyàn máa ní problem pẹ̀lú gbèsè ayé yẹn wọ́n gangan tó ń ṣe dáwà tó ń ṣe tó ń bá èèyàn sọ̀rọ̀ táyà nìkan náà bá ń sọ̀rọ̀ o gbọ́dọ̀ ríra rẹ̀ wípé ẹ èmi o ẹnìkan ò lè bá mi sọ̀rọ̀ kankan èmi gangan mo mọ nǹkan tí mo ń ṣe ara o gbogbo èèyàn òṣèlú ọba gan máa ń jókòó tí ó ní kí wọ́n ka ọ̀rọ̀ ọlọ́wọ́ bá so ìyẹn jẹ́ pé ẹni tó ń ṣe dáwà yẹn bóyá nǹkan tó ń mú nìyẹn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe dáwà ẹlòmíì máa ń ríra rẹ̀ ní pé òun ti ju àwọn èèyàn lọ so òun gángan lòun ṣe dáwà àwọn iṣẹ́ tí wọ́n lè máa bá sọ̀rọ̀ mà so látara bẹ́ẹ̀ ìjùlọ bóyá tó wá jẹ́ kó wá kó bá nìyẹn pé ìjọra ẹni lójú pé kó kó bá ìlú ẹni bá so kọ́ ẹni ohun irú àníyàn kó ṣe àtúnṣe rẹ̀ tí ó yẹ kó lò láti jẹ́ kí ni. ṣùgbọ́n àdìsí ẹlẹ́ẹ̀kejì tẹ mú wá yìí somi tí mo bí sí àdìsí yẹn ti rí bóyá ó lálàáfíà àbí kò jẹ́ nǹkan tí ó lálàáfíà so agbọ́dọ̀ kọ́ rí àdìsí yẹn ẹni kọ́kọ́ nìyẹn náà so ẹlẹ́kejì á máa sí ààrẹ ẹlẹ́kejì so àdèmọ̀ nǹkan tí àwọn àfáà sọ ní orí ẹ̀ so torí àwọn tó jẹ́ àwọn nǹkan tó máa padà ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé àwọn àlàmọ́tò sáà so gbogbo ẹ̀ náà ni ó jẹ́ nǹkan tó pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀lẹ́mìtìkà so eh, tí bẹ́ẹ̀ rí ibi tí oní ọ̀rọ̀ oní gold yẹn ti ṣẹlẹ̀ so tábàtábà rí so àwò àlèwò ṣẹ́ táwọn afáṣe lórí ẹ̀ àti inú àdìsí tí ó wà so wọ́n láwọn àlà so kọ́nà bá kó fi wà ní àgbọ̀yẹ. nǹkan tí ọ̀yẹ kí àwọn èèyàn gbọ́yé náà ni pé òṣìṣẹ́ ọlọ́run ọba ó ṣe nìkan so àwọn tí wọ́n lè já wọn sọ abá náà àwọn náà ṣe nìkan a gbọ́dọ̀ sọ pé wọ́n ti ṣe nìkan náà láti fẹ́ ṣe kí ni láti fẹ́ ṣe nìkan wa àwọn problem tá a ní láwùjọ lónìí ni pé àwọn kankan wà dẹ́gbẹ́ à ń ṣe kí wọ́n àwọn tó yẹ àwọn tá a jẹ́ àfa náà à ń ṣe ó lè má jẹ́ ẹ̀ṣẹ̀ lọ títí ṣùgbọ́n tá a bá ní pé bóò ni wọ́n ti ṣe nìkan láyé òjíṣẹ́ ọlọ́run ọba kò ní ìdí àmúbìnrin wá síta gbangba ẹ gbogbo nǹkan ń ṣe yẹn táwọn ṣe ń ta tẹ́ǹtì táwọn èèyàn ń jókòó yẹn kò sí yẹn láyé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ fún mi bóyá ẹni jọ pé yẹn bẹ́ẹ̀ kò sí à ń ta tẹ́ǹtì láyé ànábì kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ tẹ́yìn abẹ́ ṣe tẹ́yìn abẹ́ fẹ́ yà wà àwọn alákan ó kàn di pé ó ti di ètò yìí pé abẹ́ ṣègbéyàwó so kó àwọn fámìlì ẹ̀ wá o àwọn káwọn fámìlì eléyìí ló jókòó ẹ̀yin tẹ́ wá láti ilé àná kìíní dà ẹ̀yin tẹ́ wá láti ilé àná kejì àwa gẹ́gẹ́ àṣàtà abánlẹ̀ ẹlẹ́ẹ̀ wa àti nǹkan òyìnbó tá a tún rí mọ́ òun ni nǹkan tá à ń lò kìí ṣe nǹkan tí ẹ̀sìn gangan mú wa nìkáwò ní wàhálà kankan nínú ẹ̀sìn n tó rọrùn ni nínú ẹ̀sìn ṣùgbọ́n ẹ bàlẹ́gẹ́ bá wá ti pè náà ní no problem nínú ẹ̀sìn ọlọ́run ọba ni wípé tó bá ṣe nìka èèyàn ọ̀lọ́ ọ̀dọ̀ tó ń ní àlùwà yíyù ó ti ó ti list ẹ̀ nínú nínú ẹ̀ àwọn apáàdùn sàlàyé nìka tí àti wà tí àfikì wà so gbogbo ọ̀gá tó ń sọ yẹn nísìnyẹn tó sọ pé wọ́n bọ̀dọ̀ mọ́ ìyàwó ibo ló ti nínú tí àfikì ẹgbẹ́ nísìnyẹn nǹkan tí ò sí mẹ́ so nǹkan náà nídìí ni wípé ọkọ àti ẹni tó fẹ́ fún ní ọmọ òní wọn jọ jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ àwọn méjì ṣe pàtàkì ọkọ àtẹ̀ntí ò fún ọkọ ní ọmọ nàbàlá ni pé nǹkan tó ti kọ́kọ́ ṣáájú ni pé èyí ó ti lọ wo ìyàwó èèyàn ìyàwó tó yẹ dẹ̀ lọ wò ìyàwó sọ pé ẹni tẹ́ mi lọ́rùn èmi náà tẹ́ lọ kí ló tún wá kù sáà yòókù wá bá wò ni ṣé nígbà tó yẹ pé àwọn yòókù wá bá wò níjọ́ ọ̀nà níjọ́ tó fẹ́ sìnàwó kí ni ara ṣe ọkọ ní òun ti wò ìyàwó òun o ó tẹ́ òun lọ́rùn o ìyàwó náà dẹ̀ pé òun ti rí ọkọ òun o ó tẹ́ òun lọ́rùn o kí wọ́n lọ àti ní nìkan àti wọ́n ṣe dẹ́ pé ọkọ inú rẹ̀ ò dùn síyàwó tó fẹ́ fẹ́ ṣé àwọn ẹ̀dọ́ náà náà lọ kí wọ́n lé kí ni wọ́n dẹ̀ mú lágídí ké kọ́ lọ fẹ́ tó tọ́ olóhùn òlé olóhùn oníkòwò àwọn òbí ẹ̀rọ àníyàn tí ó fẹ́ lágídí nù ó sì àjókòó lágídí so ṣé àárá rẹ mú pé ọmọ ń da kí ni ìtumọ̀ eléyìí o ìdó ṣe pàtàkì ní ẹ̀sìn máa ń ṣàlàyé fún wa ọ̀làjú tó wà ọ̀làjú yẹn la máa ń fi àwọn ẹ̀mọ́ wò pé pé ọ̀làjú ti dé àwọn ti máa ń wò pé nǹkan tí Islam mú wa ó wà primitive ó wà barbaric ó jẹ́ nǹkan tó yẹ pé kò àwọn kò sí ọ̀làjú bẹ́ẹ̀ Islam wà nǹkan tẹ́ pé àfi ní ní problem táàfi ní ní wàhálà kankan ni pé lọ kí dáhàrẹ́sẹ̀ nìkan nísìn àwọn tí wọ́n ń dààmú jù lórí nìkan lóbi jẹ́ pé nìkan lónìí àwọn èèyàn find it difficult ẹ̀dẹ́gbẹ́ ti lọ lé ọkọ kò lọ lé ọkọ lóbi jẹ́ pé àwọn Haúsá nísìn nìkan àtúndọ̀ ọ̀rọ̀ lọ́rùn ẹlòmíì ò máa lọ sùkú ó ti bímọ ó ti ṣe nǹkan tó ń ṣe òun kàn gbádùn gbèsè ayé ni bẹ̀tì ibi àwọn tí wọn ìnira la máa ń fi gbádùn ayé wa ń bí ní kíní so owó gbádùn lọ́ba ní káwá gbádùn láyé á ti kọ́kọ́ di àdìsètè gbádùn yẹn so àwa máa dààmú àmọ́ wàhálà ó dẹ́gbẹ́ tá a bá kó jọ gan kí ni abẹ́ fi kí ni abẹ́ fi ṣe kí ni ìgbàdùn la fẹ́ fi gbádùn ìjọba àwọn gbẹgbẹ ń pè ní gbádùn ayé wa gẹ́gẹ́ onígbẹ́kátẹ́yàwó àwọn àmì ó ní àdúnyá mọ̀ta wàkàrù mọ̀ta ayé àlùmọ́rẹ́ àtúnṣọ́ọ̀lẹ́ ilé ayé yìí ìgbà ìgbàlódé wa dáa jù tó lágbára jù ní ayé yìí ni pé kí ni kéèyàn níyàwó ìyàwó náà ni pé kóbìnrin náà ò ní ọkọ so àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn wọ́n dùn àwọn ọmọ ẹ̀ sí ní ìgbádùn wọn àwọn ọmọ kéékèèké sí wọ́n ti dùn wọ́n gbádùn wọn kì á máa wá gbádùn wọn fúnra wọn so wọ́n wá fúnra wọn so àwọn ọmọdé ti ju tó ti ju kéékèèké lọ báyìí wọ́n súnlé ọkùnrin torí pé kí ni ohun tó pè ní gbádùn fún ẹ̀yin sọ pé kì í ṣe gbádùn ẹ̀dọ̀ yìí pé kí wọ́n lọ skul kí wọ́n lọ kíní kan ní kì ní gbádùn fún wọn hmm. èdè wáyé bó bá ètò yà ní ọkọ náà àwọn obìnrin inú ọmọ rún rún rún rún rún rún nígbà ibi kan lọ so ọlọ́run bá pe nǹkan tí wọ́n yóò jẹ́ àǹfààní fún yàn so nǹkan tó wọ́n kọ́ ọ ayé èèyàn téèyàn wà lára èèyàn ìmọ̀ ọkùnrin mí náà inú ọkùnrin mí náà tóbi wàhálà ní kojú lórí àwọn kíní ẹ̀ wá jẹ́ òun wá owó òun wá kíní kan òun wá kíní kan ó kàn dààmú ara rẹ̀ ní nígbèsí ayé sọ́nà ọba wa sọ di ọ̀nà tí ó gbàjà rọ́ sí rọrùn lónìí àwa ti wá mú un lé kéèyàn tó lè yọjú sáà yóò tún bá wò pé àwọn ìbéèrè wo ni wọ́n béèrè lọ́wọ́ mi náà wọ́n ah wọ́n béèrè pé iṣẹ́ wo ni mò ń ṣe wọ́n béèrè pé kiri kan wọ́n béèrè pé kó àwọn àdọ́kọ àti àwọn ọjọ́ ẹ̀sìn àwọn òun pé tó máa béèrè lọ́wọ́ rẹ sọ pé kíní ló ń ṣe o tó máa sọ pé kíní kan sọ pé ah, ah tó gbọ́ kí wọ́n kàn wọ ẹ̀sìn ọlọ́run ọba kí wọ́n dẹ̀ mọ́ fún wọn mọ̀ràn kí wọ́n ràn án lọ́wọ́ lórí ẹ̀ wọ́n àyè gbàdé pé nǹkan náà ti níyẹn ni ó jẹ́ àrísìkì fún wọn pé ni ó mọ̀ jọ tó gbọ́ àrísìkì tí wọ́n níyẹn tó ọlọ́run bá lè gbà lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan náà tí wọ́n ní padà ní mọ́. so a ní wàhálà kankan ju wípé ẹ àtúnra fẹ́ ṣe ìnáwó yẹn gan wàhálà gidi tí ó tí ó tí ó sí èméjì mẹ́. tẹ́ a fẹ́ ṣe nìkan lọ́ọ̀dọ̀ ẹni tó yẹ pé ó fẹ́ fún ọ lọ́mọ kó tẹ́ so òtí yóò kọ́ sọ pé lọ wọ ẹni tó fẹ́ fẹ́ tó bá ti lè tẹ́ ara yín lọ́rùn kódà kò lè pẹ́ èèyàn lè fẹ́ èèyàn lè fẹ́ yàwó láàrin ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ kan ẹ̀dá yóò sọ pé a fẹ́ mọ̀ ara wa láéláé ẹ̀ lè mọ̀ ara yín lójú ọ̀nà láéláé kò ṣeé ṣe ọ̀nà wọlé fẹ́ gbà mọ̀ ara yín lójú ọ̀nà nìkan ẹ méjèèjì ẹ mọ̀ ẹ gọ fúnra yín ni àwọn tí wọ́n tún wá jẹ́ kí wọ́n tún wá mọ̀ ara wọn àwọn yóò ti súnmọ́ ara wọn dáadáa wọ́n ti máa fọwọ́ kan ra wọn wọ́n ti máa súnmọ́ wọn wọ́n ti máa mọ ara wọn wọ́n ti máa máa jà so yóò kàn tún ní ti bá níbi ọ̀fẹ́ mọ́ wọ́n bá máa jà máa sunkún ó kú tó jẹ́ díẹ̀ díẹ̀ so fún sí. so kan wà nínú problem à ń wà ni èyí ó lè mọ wá rẹ ẹjọ́ bá ti ìtìjú òun wà ń bẹ̀ kálukú ti yọ́dọ̀ bá rí pé òun fẹ́ lọ báyà òun ni ó múra dáadáa kò yẹ nígbà pé tẹ́tẹ́lẹ̀ kì í múra dáadáa ńlẹ̀ so wọn kẹ́hìn ẹ̀ yóò ṣe so ìtò dáa ni pé láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì oṣù kan tí ẹ bá bá lọ́dọ̀ ọkọ yẹn ibẹ̀ náà yẹ ti mọ̀ àwọn ara yín tẹ́ bá dẹ̀ tẹ́ra yín lọ́rọ̀ yìí ló lọ fẹ́ lómi kálukú lọ fẹ́ ara yín lómi so ó simple ẹ̀sìn ló sọ nǹkan di rọrùn fún wa ṣùgbọ́n lónìí nǹkan tá a gbé lójú yẹn gẹ́gẹ́ ó wá jẹ́ wàhálà fún wa ó jẹ́ wàhálà fún wa ṣàwọn yóò tún àwọn ọmọ lérò yìí pé ẹ̀sìn ò sọ báyìí nǹkan tá a bá gẹ́gẹ́ ló sọ láì ní ẹ̀rí kan báyìí láì ní ẹ̀rí tó yẹ pé ó láì lẹ́rí tó yẹ pé ó fi dì múlẹ̀ kò sẹ́rí ẹ̀dín ẹ̀fẹ́ fẹ́ ọmọ ọlọ́dọ̀ ẹ̀ ní kí ni wàlíyù wàlíyù ló sọ fún ọ pé ọmọ yìí o ọmọ òun òun fún ọ kọ òun ní gẹ́gẹ́ ni záwùwájà ni àwọn afáàmọ́ lò pé mo fún ọ lọ́mọ mi mo fẹ́ fún mo fi fún ọ olówó ẹ̀ ń bẹ̀ kò ní ìdíkẹ́ ẹ̀sẹ̀ rí ọmọ rárá kò ní ìdíkẹ́ ẹ̀rí ọmọ wọ́n ti ẹni tó fẹ́ fẹ́ ọmọ ti rí ọmọ ti sọ pé ó tẹ̀hún lọ́rùn so àwọn ẹlẹ́rìí ó kàn sẹ̀rí ni pé so nǹkan bá ti ṣẹlẹ̀ wàlíyù yìí fi ẹni yìí ó fi ọmọ rẹ̀ fún ẹni báyìí tí ọmọ rẹ̀ yẹn ń jẹ́ báyìí ó tán ibù gan wọn lè ṣe láàrin inú pálọ̀ wọn lè ṣe láàrin kínní bẹ̀rẹ̀ àwọn obìnrin lónìí wọ́n sọ pé ara o mi ò ṣe introduction ni mo fẹ́ o ó ní bídíà lòún fẹ́ wọ́n ní introduction náà fẹ́ ṣe yìí jẹ́ kí wọ́n ṣáájú nìkan ìmọ̀ á ní rárá ah, ah, ah, iṣẹ́ ni wọ́n fẹ́ ṣe nìkan àkọ́ ṣe introduction nìkan wọ́n fẹ́ ṣe nìkan gbogbo ayé ni ó gbọ́ tí ó jọ ọ̀rùn ọgbọ̀n rárá òun wọ́n ní kí wọ́n ṣe á dún nìkan kò ní fún ọ ní kankan mọ́ o kò ní ṣe kí ní kankan mọ́ o so gbogbo àwọn nǹkan wọ̀nyí yìí à ń fi a kàn ń fi nira múra wa ni a ti ń dààmú ara wa ju a ti ń fi nira múra wa ẹ̀sìn mú rọrùn wa àwọn ọmọ èèyàn láàfẹ́ rọrùn so nǹkan tí bàbá yẹn ń sọ kò rí bẹ́ẹ̀ rárá nínú ẹ̀sìn nǹkan dàkàrí ni pé kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i tí wọ́n bá ní àádó tẹ́ǹtì náà ni a sì jókòó sábẹ́ tẹ́ǹtì ìyàwó jókòó ọkọ jókòó so ẹni pé nǹkan náà máa ń ṣe ni pé àwọn ìbéèrè ọ̀rọ̀ lọ́wọ́ ìyàwó pé èmi ìbéèrè ọ̀rọ̀ lọ́wọ́ ìyàwó pé sọkọ rẹ tẹ́ ọlọ́run so èmi ìbéèrè ọ̀rọ̀ lọ́wọ́ ìyàwó bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ ni pé ta ni wàlíyù olọ́kọ́ máa lọ bá tọkọ bá ti lọ bá wàlíyù yẹn so yọ̀tọ̀ ní ojú lójú agbo yẹn ọkọ rẹ bá wàlíyù kẹ́ àwọn ah, àmọ́ ìwà ni ẹgbẹ́ máìkì fún yàwó ẹ sọ ọtẹ ọlọ́run èmi ò ṣe bẹ́ẹ̀ tèmi tùbí gbogbo sínú ìlànà ìnáyà ọjọ́ ẹgbẹ́ wọn gbé máàkì fún yàwó sí ọkọ rẹ tẹ ọlọ́run ẹgbẹ́ yà ìfọkọ ṣe ọlọ́run méjì tẹ wà ń kó wọn ọ̀tẹ̀ ra ọlọ́run tẹ wà ń kó so so so wàlíyù nìkan ni a máa ń bá sọ̀rọ̀ àti ọkọ so àdèmá ẹlẹ́rìí wọ́n sọ wọ́n sẹ̀ ilé lórí so eléyìí náà lẹ́gbẹ̀ẹ́ kan dá ń ṣe níbí bí mọ́nì wá ti mọ níbí a máa rí wípé bá a ti ṣe yẹn náà àti ìṣe èyí tó jẹ́ súnà gangan àti ṣe ṣùgbọ́n bí ọ̀rọ̀ wa ti gbà níbí àlùsọ pé a ṣe bẹ́ẹ̀ ìjọba bá mú àwọn kan tó wà dán tó máa ń ṣe dáadáa ìyàwó yóò wà pẹ̀lú àwọn obìnrin yóò jókòó sọ́dọ̀ àwọn obìnrin so ọkọ yóò jókòó sọ́dọ̀ kíni o àwọn ọkùnrin eléyìí náà wọ́n tún gbìyànjú so àwọn kan sọ pé kí wọ́n jókòó sẹ́gbẹ̀ẹ́ ara wọn náà ni hmm ẹ̀yẹ́ náà so tẹ́sẹ̀ kan bá wà ń bẹ̀ táwọn kan wò pé ah ìyàwó ìfáyé o so wọ́n máa kọ́lẹ̀ fọkàn àti ìyàwó pé ẹ̀yin lẹ expose ara yín síta o tẹ́nìkan mi sọ pé ah ọmọ ìfáyé ah kìnnìkan kìnnìkan so wà á dẹ́ pé o tún dẹ́ wàhálà fáwọn náà so àwọn náà expose ara wọn síta so kọ́lọ̀ bá kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ nìkan kan wá fún wọn so subhanaka Allahumma wa bihamdika ẹni ṣe nìkan ẹnìkan lè represent ọkọ ìyàwó ní tábẹ́ ẹnìkan ó dùn yí pé òun kọ́ lọ́kọ ìyàwó bẹ̀rẹ̀ òun represent ọkọ ìyàwó lọ́dọ̀ wàlíyù so so nídìí kan wọ́n ṣe gbé fọ́tò lẹ̀ gangan so ẹni ó dùn yóò dẹ̀ sọ pé òun lè represent ọkọ ìyàwó so lọ́yà pé àtàwọn ẹni tí ìyàwó fẹ́fẹ́ so kò sí nǹkan tó burú lé lẹ́yìn. Hmm, ó máa fẹ́ ẹ̀ jẹ́ gẹ́gẹ́ báwọn èèyàn ti máa ń kó tiẹ̀ ní kínní kì í ṣe ọ̀nà àbálòpọ̀ fún yẹn pé ó pọ̀ kó tún wá lọ fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì òpú ọ̀ kó tún fẹ́yàwó ẹlẹ́ẹ̀kẹta yóò sọ pé kó lọ sínú bẹ́tùn ìmáàlì kó lọ mú oúnjẹ tí wọ́n jẹ ni so ọ̀dọ̀ àwọn fẹ́yàwó ẹlẹ́ẹ̀kẹrin ló wá tó di olówó so eléyìí ò rí bẹ́ẹ̀ rárá nínú kẹtẹ́gbẹ́ ó fi dìbò rẹ̀ so nínú Islam kéèyàn ó tó di gbéyàn fẹ́ fẹ́yàwó ó gbọ́dọ̀ mọ̀ pé òun ní àwọn agbára agbára tí ó ní ó gbọ́dọ̀ ní agbára number one tó jẹ́ pé òun lè súnmọ́ obìnrin ó gbọ́dọ̀ ní agbára yẹn lẹ́yìn wá gbà náà yóò pèsè ilé tóbìnrin ó gbé fún un lẹ́yìn wá gbà náà yóò pèsè nǹkan tóbìnrin ó máa jẹ yóò pèsè rẹ̀ fún un so kò gbọ́dọ̀ má lè ní àwọn eléyìí tó bẹ́ẹ̀ ṣe fóbìnrin tó ní pé yóò sọ pé òun fẹ́ òun fẹ́ bẹ́ẹ̀ so yóò máa fún lóúnjẹ yóò dẹ̀ máa fún ní aṣọ tí ó máa wọ̀ níwọ̀n àbá tó bá ní agbára tó bá ní agbára tó bá ti lẹ́yìn eléyìí èèyàn gbọ́dọ̀ lọ fẹ́yàwó ẹ̀ẹ́dẹ́gbẹ́ wọn gbọ́dọ̀ fẹ́yàwó fún ní dandan tí ò lówó lọ́wọ́ ọ̀dọ́ ó wò pé òun lè ṣe zina so ó gbọ́dọ̀ pẹ́yàwó fún nana àwọn tó wà ní agbègbè yẹn ti dẹ́lẹ́ fún wọn pé kí wọ́n pẹ́yàwó fún owó fún ní gàdé fún máa tọ́jú obìnrin náà so subhanahu wa ta'ala ma dẹ́kun bí ìrẹsẹ̀ ọlọ́yẹ̀ kọ́sẹ̀ ìgbà tó